kí ọlọ́run bá kó fún wa kó sì ṣàmọ̀nà wa àwa ọkùnrin tí ọlọ́run bá ní kó rọ̀ wá láti fẹ́yàwó ju ẹyọ kan lọ a gbọ́dọ̀ gbìyànjú kárí pé a mọ̀ nípa ọ̀rọ̀ tàájùd nípa kí ni ohun tó so ọ̀rọ̀ ẹ̀kọ́ nípa tó so ọ̀rọ̀ à ń kan lọ a ní láti kẹ́kọ̀ọ́ nípa báwo la ṣe fẹ́ bá àwọn obìnrin lò then àwọn obìnrin náà báwo ni wọ́n ṣe ní láti bára wọn lò a ní láti mọ kí ni tó jẹ́ ẹ̀kọ́ tó so mọ́ ká sì mọ ẹ̀tọ́ àti ojúṣe tó so mọ́ oníkálukú àkọ́kọ́ ni wípé nípa ọ̀rọ̀ ìyàwó kìíní ìyàwó kejì ìkẹta ìkẹrin láàárín ara wọn pátápátá kọ́ àkọ́kọ́ mọ̀ pé ìjọmọ̀ ìyá òun ni kí wọ́n gbé àlákọ̀ wọn lé lórí ìbálòpọ̀ ìbáṣepọ̀ tí wọ́n bá ń ṣe kan gbé sórí ìjọmọ̀ ìyá Islam ìjọmọ̀ ìyá Islam a rí pé ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn atajẹ́ Yorùbá tábà ń ṣe ìjọmọ̀ ìyá Islam ẹ̀rí àgbàlagbà tó bá fẹ́ bá ọmọdé sọ̀rọ̀ a máa sọ pé sista a máa sọ pé broda a máa lo ẹ ẹ ẹ máa lò fúnra wa kò sí ní tó bi ìjọmọ̀ ìyá ẹ̀sìn òun ló bí irú àwọn àpọ́nlé yìí tó bá jẹ́ pé ńgbà tá a bá jọmọ̀ ìyá ẹ̀sìn tá a bá ń fi irú àwọn àpọ́nlé yìí bára wa sọ̀rọ̀ kò sí láì fi ẹni tó jẹ́ ìyálé kó lo ẹ fún ìyàwó kí ìyàwó náà lo ẹ fún ìyálé kò sí láì fi ń bẹ elédèjẹ nǹkan tí ó da tó máa ṣe wá ní àǹfààní ìyàwó àti ìyálé a gbìyànjú ká fi wa lò ká pọ́nra wa lé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa minna kò kí ń ṣara wa man la yarham sagirana ẹni tí ó bá kí ń ṣàánú ọmọdé walam yuwaqqir kabirana ẹni tí ó bá kí ń pọ́n àgbàlagbà lé wọ́n sì sọ pé níta bá bálábà ni bàbá bá ẹni tó jẹ́ yàwó kékeré tó jẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ká má pè ní kékeré kò sí ńlá kò sí kékeré àti gbogbo wọn pátápátá ìyàwó àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìyàwó ni gbogbo wọn kò sẹ́ni tó kéré nínú wọn torí pé ojúṣe tó ní kálukú wọn ní nínú ilé nǹkankan náà ni ẹ̀tọ́ tó ní kálukú wọn náà ní nípa ìlànà tẹ̀sìn nǹkankan náà ni ṣòtìyẹ ṣùgbọ́n tá a bá ń ṣe àwọn nǹkan yìí àwọn àṣà tí ò bá burú náà ká má yọ sẹ́yìn àwọn àṣà tí ò burú tá a ti bá sábà láwùjọ wa tó dẹ̀ jẹ́ pé tá bá ń ṣe á jẹ́ kí ìbáṣepọ̀ láàrin wa kó dán irú ẹ̀ ni pé à ń pọnra wa léyìí ṣé ti yé ẹni tó jẹ́ ìyàwó kó pọ́n kó jẹ́ ẹni tí máa ń rẹ́spẹ̀tì ìyálé ẹni tó jẹ́ ìyálé kó jẹ́ ẹni tí máa ń ṣàánú ìyàwó torí ìyàwó ni àlejò ni kò lè mọ́lẹ̀ tẹ́ ó ti yé ṣùgbọ́n tó jẹ́ ìyálé ó ní láti máa káàánú ẹ̀ kó máa ṣàánú ẹ̀ ẹni tó dẹ̀ ń bọ̀ lọ́nà kóun náà jẹ́ tó máa respect ṣe rí tí ẹni tó wà wájú tó bá ń gbìyànjú láti ṣàánú ẹni tó ń bọ̀ lẹ́yìn tó ń ṣàpọ́nlé ẹ̀ rí i pé wọ́n ní jà tó ti yé ṣùgbọ́n tó jẹ́yàwó tí a ṣẹ̀ fẹ́ lé ẹni tó wà ní tẹ́lẹ̀ tó ń lọ gbógun bọ̀ pẹ̀lú pé à ìyàwó jọ ní gbogbo wa kò sí ní téèyàn kan lè fèèyàn ṣe o à ẹ lè lè fira yín ṣe nǹkan ṣùgbọ́n nulẹ̀ yìí ò ní tó ọkọ náà sì ni kó má fọwọ́ ara rẹ̀ kó má fi gbẹ́sàárẹ̀ ara rẹ̀ sílẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ìyàwó sọ ẹni tó jẹ́ ìyàwó yìí tó bá ti wọ̀ pé a máa ń lọ tán ni àjọ lọ́kọ́ ni ó lè má jẹ́ kí inú ilé wọn kó dùn bákan náà ẹni tó jẹ́ ìyálé kóun náà láàánú kó ṣàánú sòtá bá ti ń ṣàánú ara wa dáadáa ń pọ́n ara wa lé eléyìí tó jẹ́ àwọn àdánwò àrípò máa kò ní í ṣẹlẹ̀ ṣùgbọ́n tó jà ní wípé ká mọ ojúṣe oníkálukú tó ti yé kíyàwó tá a ṣẹ̀fẹ́ ká wá máa kó aṣọ ìyálé ká máa kó lé lọ́wọ́ àbí ká lóun ló máa máa dáwọ́ náà gbogbo náà nulẹ̀ àbí gbogbo àwọn ojúṣe tí ìyálé ti ń ṣe tẹ́lẹ̀ kó wá pa gbogbo ẹ̀ tì kó wo pé à èmi ti ń ṣe láti jọ yìí mo dẹ̀ ti gbélé fún ẹ mo ti pa gbogbo ilé náà kì í ṣàárẹ̀ ó máa jẹ́ kí irun lé dàrú ni ṣó ti yé wọ́n ní ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ wọn Yorùbá ṣe máa ń pòwe láfi dálẹ̀ ẹ̀fẹ̀ tabawo ìtumọ̀ ẹ lè jẹ́ wípé ńgbà tán dá ilẹ̀ Ifẹ̀ lẹ̀ ọmọdé àtàgbà gbogbo wọn wá jọ roko wọn wá jọ tún àdúgbò ṣe ní ilẹ̀ fi ń ṣe kíni ló fi dìlú tó ń fẹ̀ sí tó ń so àánú ni ká fi bára wa lò ìfẹ́ ni ká fi bára wa lò àti ìpayọ̀ náà wọn bá kéèyàn kan má dùn dùn pé ọ̀gá ni mí kéèyàn kan má sì wo rẹ̀ gẹ́gẹ́ bí ọmọṣẹ́ gbogbo wa pátápátá we are partner in progress so kọ́nà ọba kò dúró tiwa kò fi wá ṣe kò ń gẹ́ rárá. àwọn àtàdé jẹ́ ọkọ ìyàwó kápáyọ̀ ọlọ́run ọba àlekè ọlá kábọ̀ pé tí wa bá dàrú àwa náà lọ́lọ́run bá máa kọ́kọ́ bì ṣáájú kó tó bi àwọn ìyàwó yìí kọ́lọ́run ti wá ṣe kó jẹ́ dáadáa barakallahu fikum.